العين فائه رمضان باب فضل من قام رمضان باب ولازم لقد من ينافر تراوي من رمضان ودفن يحيى ابن بخير دفن ليث عن أقيل عن ابن شهاب قال أخبرني أبو سلمة أن أبا هريرة رضي الله عنه قال وكنا أبي هريرة زائقي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مقبو في عليه وسلم برمضان الصوت ومضايقي من قامه أنت بقى رمضان إيمانا تلو إيماني تقول احتسابا حسناتكم وقلالا غفر الله ما تقدم من ذنبي ولا غفرت من سبيلي ولم يكن راجل ولوبا وان تأكوت على ان نعم حدنا عبد الله بن يوسف أخبرنا مالك عن ابن شهاب عن عميد عن ابن عبد الرحمن عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قصدنا أبي هريرة كان رجل من قام رمضان اختلق عليه رمضان اختلق له رمضان إيمانا وإتفابا اللي بقول دلوقتي إن في السنة الأربعة قال له ما تقدم من ذنبي قال له فرقت التسواجد قال له بعد متى فرقت الرجوع له قال قال ابن شهاب بسبب فتوفي رسول الله الناس على ذلك في أغرب الآية غير ما يسوى ثم أخرهم راوي ثم كان أمر على ذلك في خلاف أبي بكر الصديق بين لما كنتم تنقكم كثير ní àsìkò sínú àwọn kòtòdé ọdún mẹ́ta tó ọdún méjì tó lò wọ́n sí من خلاف امور خلافة امور لينا نبرى جبا سنة عمر بن الخطاب رضي الله عنه ابن رجل رضي الله عنهما المضى يزعم جيدين عن شعاب عن عروة بن زبير عن عبد الرحمن ابن عبد القارئ انه قال خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في رمضان الى مسجد ماذا عبد الرحمن اما عبد القاري كوني مدالي لا لجوكا كلو عبد الرحمن اخرجت ماء عمر بن الخطاب رضي الله عنه جوكا مدالي لا لجوكا كلو عمر بن الخطاب رضي الله عنه الى المسجد في رمضان نوصل رمضان الى المسجد ما في فإذا ناسوا أوزاء يفرقون يصلي رجل لنفسه ولو يتوفق توفق ما في كنكم كيلو تراوي فناري كنكم كيلو تراوي فناري يصلي رجل في نفسه كل بصلاته راس ẹlòmíì òun kírun àwọn kan kú lẹ́yìn ẹ̀ tó kò ju mẹ́wàá lọ ara ọmọrò kí ni ara láwọ́jọ amsala mo wá gbé ah kìtà àwọn ẹbí tó kára àwọn ilé àwọn méjì àwọn ilé àwọn mẹ́jọ àwọn ilé àwọn nìkan tí máa kó wọn gbọ́n ọjọ́ lórí ẹnìkan pé kó máa kí lẹ́yìn máàmù kékeré ọ̀gábàámu ثم عزم فجمعهم لين بكم بير بدأ بكم وجوا على أبي بن كعب وان كان لين أبي بن كعب رضي الله عنه ثم خرج ما ثم خرج ما أوليلة أخرى ọba ni mo tún wá jáde pẹ̀lú ẹ̀ lálẹ́ ẹjọ́ kan wọn náà fi sọlú nàbí sọlá ti kàrí ìhìn àwọn yẹn bá ń kẹrù pẹ̀lú ẹni tó gba Kùránì kéjì nù wọn kára Umar ní mabida áàbì bíjà ilé ìmọ̀ ìyá yìí o àwọn bíjà máa lo ọ̀rọ̀ Umar bin Khattab yìí ẹ̀sọ̀ pé àti bíjà àtàlà ń bẹ̀nu تريد سلم ويقول نيمة بدعة عاذية بدعة جاو التي يتأمون أنها أفضل من التي يقومون بأيتون تليه ولا يقول لكم أكتم يلو يريد آخر الليل فعلت أن في نية طبيعه كان الناس يقومون أولي أولي ما في نبرع لني والله تعالى أعلم kálukú mẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ ilé lórí ní ìmọ̀tí bídà ààrẹ ààrẹ kálù gan ìyàbọ̀ ní bídà bí ọ̀tí dà tọ́jú àti wà pé bá bá ẹjọ́ bá pèsè sí ojú ọ̀nà súnà ẹgbẹ́ tí dímọ̀ ní tí wọ́n mọ̀ ṣùgbọ́n àti wà tí wọ́n náà ikú àkọ́ sínú ti ń jẹ́ bídà gan yóò lọ lọ́wọ́ Bukhari wà ní 2009 ní Bukhari Umar bin Khattab pé ní ìmọ̀tí bídà ààrẹ pé olùbùhárí lòtọ́ lè bẹ́ẹ̀ lòtọ́ a ò pé akínọ́kù ní bídà a ò pé akínọ́kù ní bídà bídà súnà nígbà àwọn fọ́ ní àkídà fúnni súnà ni a wà wò sí bídà yìí a rí kíkẹ́ sí bídà yìí lugatan nípa pé bídà ni sọ́rọ̀ án nípa bídà nípa bídà nítorí tàbáwì sí ti wà nù ìsìlámù ẹlẹ́yàkì ìsìkìjàmá náà ló ti wà nù ìsìlámù gbogbo kàtà mọ̀fákìrì ni mọ̀fákìrì láyé ìṣòro ni pé ọdún tí ń jẹ́ máa fáwọn ọwá stọ́ọ̀fì wọ́n lè pé yá Rasulullah àtúntò bí kí ìrìnjọ máa fún àǹkọ̀ tàràwì ma ọwá ni mò ń páyà kọ́lọ̀ mọ́ sọ́ di ọ̀rọ̀ yẹn máa lọ́wọ́ àyùn jẹ́ kí o kúkúrú ọ̀nà ìfẹ́kọ́lọ́ sọ́dọ̀ rẹ̀ máa lọ ànẹ́bì tí ń páyà yẹn ọ̀lá àlọ́sílẹ̀ ó ti kó láyé fún rẹ̀ nìkan ni ọlọ́sìn lè sọ́dọ̀ ọ̀nà yẹn fún rẹ̀ nìkan ọlọ́sìn sọ́dọ̀ ọ̀nà ẹlòmí ọ̀gbọ̀n ọ̀gbọ̀n kọ́lọ́ sọ kàràwì dọ̀rọ̀ ẹ̀ lónìí ma wúlò ti gbọ́ jẹ́ ànẹ́bì tí wọ́n tọ́lọ́ lè sọ pé tí ó ti papòdà àbí tí ó fi àrọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ní kàńká akọ́mọ́dégbọ̀n yàn ẹni tó lè wá tó yẹ pé ó di ọ̀rọ̀ yẹn ó di ọ̀rọ̀ ó ti kóra yẹn bí alimọ̀ sí jẹ̀mọ́ mi pé ìjọ dálẹ̀ yẹn pé ẹ̀mọ́ sí jẹ̀mọ́ ló kó kéré ìgbà àmọ́ àṣìṣàpẹ́lẹ́ ìjọ wọn ti yẹ síbi dáa ni síbi dáa ó ti yẹ wa wọlá òtí àlàlà bá yúnú sódí yẹ ẹgbẹ́ yẹ náà tọ̀ torí àdìgbà wọn ní ṣùgbọ́n àti ẹ̀dà ló máa wí ó máa lò lọ́pọ̀lọpọ̀ gan ọmọ yẹn máa lò gan ní ìmọ̀ ti bí dáa ààbì ilẹ̀ lọ́wọ́ ní Buhari ẹ̀rìgbà ẹ̀rìkà ní Buhari bẹ́ẹ̀ ọ̀rẹ́ ní Buhari ló tọ́ àmàlàyé ẹ̀mí àṣẹfúwa ẹ̀ ó ní wa wallahu ta'ala a'lam náà torí tí wọ́n ti zan pè bídà náà ní kí àdìrí ní fèrè islam bá lọ́tà máa mi kí ẹ̀ mú nǹkan tuntun wá ní ẹ̀sìn nígbà tó ti pé ìfúti pé ọwá mú nǹkan tuntun wá ó ní wa lẹ́yìn náà kájú kòkòtò ìdẹ́lẹ́ tó agbó kò jẹ́ sí ìbẹ̀rẹ̀ tó mọ̀rọ̀ bá ṣe kí láàpẹ́ àfàbẹ̀rẹ̀ tí súnà kí láàpẹ́ àgbẹ̀ súnà náà rárá o ní ìrìnsẹ̀ mẹ́rin náà mo ṣe wà lọ́sẹ̀ oni fa inna man ya'ish minkum fa yara ikhtilafan alaykum bi sunnati ba'a wa sunnati khulafa'i al-shami'in àkọ́kọ́ ọmọ rẹ̀ ní ọwà náà kò lọ fáàrà sí lè èyí tó wíyẹ ń tọ́ àṣàkọ̀rẹ́ bí kọ́kọ́ kò lórí ẹ̀ nípa ni máa ana àléyìí wa àṣàbì ah, wallahu ta'ala alam náà. sọ fẹ́ máa sàlàyé àwọn ṣùgbọ́n àti sinmi wọ́n rẹ̀ pẹ̀lú àwọn oníṣùgbà àti àwọn bí àtàwọn tí wọ́n gbóná àwọn àbílẹ̀ kéèkéé tí bá pàdé káàkiri àdúgbò ó di eyín náà àpára kàbírù tó àmà sí kò sí ìdí àrí kò fẹ́ tẹ̀lé ìyẹ̀ ṣe é pé ìgbà ẹni ìdọ́yàrí lánàá ojú àwọn mi sọ ìgbìyàn ní pé ọkọ̀ fọ́ra ọya ìyàwó láà kí àwọn fọ́ra ọ̀pá àwọn ọmọ ẹ̀rí àìpọ́ gbẹ́sẹ̀ yìí tí wọn ọ̀kọ̀ fọ́ ọkọ̀ ìyàwó ìbáyìí ìyàwó ọkọ̀ fọ́ ọkọ̀ ọkọ̀ ìbáyìí ó ní àwọn afẹ́ àyẹ̀kọ́ pé kí fọ́ ara wọn ó sì sọ̀rọ̀ láti sún náà máa ń sọ bí wọn kó sọ̀rọ̀ pé kó sì dúrà pé kó tó mo ti rí kí bọ̀lẹ̀ fún wáyé ìgbàlẹ̀ kọ̀ọ̀kan pé kí bọ̀lẹ̀ kọ̀ọ̀kan sí ẹgbẹ́ bá ó ti yé mo sì là fóònù lòdì dákọ̀ wá lòrè òun gara fún olóde lọ́wọ́ sàdọ̀ kẹ́lẹ́ kẹ́lẹ́ mi ní títí sọ fún naam adúbẹ̀rẹ̀ ismail 2011 àbí ìtàkà 2010 adúbẹ̀rẹ̀ ismail kal adúbẹ̀rẹ̀ مالك عن ابن شهاب عن أروى وقافل عائشة رضي الله عنها يوان بسلم أن رسول الله صلى الله عليه وسلم وذلك فعلم صباه وذلك في رمضان من رمضان وقيل عن ابن شهاب أخبرني أروى أن عائشة رضي الله عنها من مواصيل عائشة رضي الله عنها طيب، أخبرته أن رسول الله صلى الله عليه وسلم خرج ليلة في جوف الليل المفهوم يقول أن نبسل من النيل وذكره ní òru gànjọ́ ìṣọ́lá fi masjid ó bá kírun ní máa sí ìṣọ́lá rẹjálùm bí sọ́láàtì àwọn èèyàn bá dúró lẹ́yìn rẹ̀ kírun àwọn tó kíyàn àwọn tẹ́lẹ̀ bí sọ́lá máa kí فأصبح الناس يتعدفوا àwọn ìwájú pé àà ẹ̀yìn ọ̀wá sí máa sí àná akírun lẹ́yìn àmì islam báyìí báyìí báyìí lórí Ramadan akírun báyìí báyìí báyìí báyìí lórí yọ ìpìlì yẹn àwọn ìbá tó pòjù tálà àkọ́ ẹ̀ lọ àwọn ìbá tó pòjù fàṣọ́lá sọ́lù máa ò dákẹrùn àti dákẹrùn kó tó kẹrùn pẹ̀lú ẹ̀ أربع الناس تتعدد فكفر أهل المسجد بليلة الثالثة منزلة ما وين تقول سواء يعني أما تقول قلوب أنا باي باي باي باي قالوا دي ركتا فحدث عن على أنس فكسر فكسر أهل النزع عن لقب ماذي بنادي الثالثة نيرو كتا فقد رسول صلى الله عليه وسلم وصلوا بصلاتي النبي صلى الله عليه وسلم بعد بكروا قالوا أي متراوين يوم بصلاتي فلما كانت الرابعة قلنا له ديورو كريم أدج مسجد عن أهله وما في بالدعوين وما في له حتى خرج للصلاة الصبح كتي النبي نوى وعواسي كيف لكن الصباح فلما قدر الجراء ندوى كما صباح بلى على الناس وقومنا شاهد ثم قال لباس مقدمة لباس بايك أما بعد بينه فإن لم يخف علي مقامكم ìdúró ní lálẹ́ àná kò pamá fún mi o bẹ́ẹ̀sì kò máa dáná kò pamá fún mi o walakinni khashitu an yufriba alaykum mo ń páyà kọ́lọ̀ máa ọ̀rọ̀ tó tẹ́lẹ̀ kẹ́lẹ̀ mo ń páyà kọ́lọ̀ máa sọ jọ̀nà yà ní lẹ́yìn lórí ta àjẹ́lu àná ẹwà kárẹ̀ ẹ̀yìn lè ṣe lọ́dọ̀ ọ̀rọ̀ yà lè ṣe tàràwì ti ṣe ń ga àwọn yòó tó yára قولي وتوفي رسول الله والأمر على ذلك قولي والكلايس بكما سوانه وكبه كتاكما قولي وتوفي رسول الله nínú láti kọ́ ọ̀pọ̀ ó di wa tàbísí ìtúdàdí tàwọn yẹn kí wípé wọ́n ti ń kí ìkàgbọ̀ kéèsì kan tuntun ní ọmọ ìbìnà kàpọ̀ ìbìnà dára rẹ̀ ó dé ní tí wọ́n bẹ̀rẹ̀ pé láti ní kàṣíjú àǹtí tùrádá àlẹ́ ikọ́ mi wọ́n ń pẹ́ àkọlọmọ sọ́dọ̀ rẹ̀ ní lórí lójú wa ẹn tú wà níbi ìkẹlọ́rọ̀ sí lọ́dọ̀ yẹn ẹlòmí ìrọ̀gbé amọ̀lọ́lá pé ah, ìwáwí ti lọ́dọ̀ yẹn rárá o a ní máa mọ́lá rẹ̀ torí wà ìtì sọ́ọ̀bù láyé àmì ìsẹ́lẹ̀m àbí kọ́mí kó rájọ pé nǹkan tá lọ wáyé wọ ìfẹ́ màdé nàbí ó ní iná rìsáàlàtà wọn nùbú wàtà kàǹkàtà àti iná nùbú wàtà wọn rìsáàlàtà àti fọlá nàbíyà wàlà rọ̀sùlà ráàdì wọ́dọ́wọ́dọ́ wá ní wáyí ìrọ̀rọ̀pàmù jẹ́rù ní ọ̀nà 2013 حدثنا إسماعيل قال حدثنا مالك عن سعيد المقبري مقبوري عن عبد سلمة بن عبد الرحمن أنه سأل عائشة رضي الله عنها كان صلاة النبي صلى الله عليه وسلم في رمضان عمر بن معاصر عائشة رضي الله عنها قلبوني وعن نبي سلام ننو رمضان قد كان يزيد في رمضان كما زيرتنا ني يتقون رمضان ما في غيري كان لا يزيد ما كان يزيد في رمضان أنا بيكو جان جاكو ما كين رمضان جوكي كني جمعي لا لو ولا في غيره على إيد عشر ركعة أكيد رمضان يو أثناء رمضان يو أهلي كيلو مكان هذا يعني يوكي ركعة مجو كراوي يوكي نو ويتر يجي بكا مكان يعني ما كان يزيد في رمضان النبي يسأل يكون رمضان ولا في غيره أبينه سميه في رمضان على إيد عشر ركعة ju ركعة 11 لو يصلوا أربعا فلا تسأل عن حسنهن وطولهن الله أكبر يكبر للعوان لأنه وقال يكبر كسكين يقرأ عني أي مدي يكبر للعوان قدوا أواني فلا تسأل آه أما ما بين انت حسنهن بس يايتو أن يفرق عليه يايت وطولهن حديث الكتو قني يقول ثم يصلي صلاة ثم يصلي صلاة لكن ماني يعني- ماني يعني تهيو عككي متى قلت يا رسول الله تنام قبل أن توتر قواني وشلابة الحمد لله لو عندك بعيد عليه تفهم كيف حاتمها كي تاكي ماني تاكي مجوع بيه lọ lè sùn kí wípé oyè isi ìfẹ́ni oyè ẹ̀yìn ti mẹ́rin mẹ́rin lójú mẹ́jọ yóò wà yóò wà tó bá jí yóò wà mẹ́ta oyè buhari mú wa báwọn tẹ̀lé ń yìí nù ó yé wa always ẹni gbogbo ń tó tẹ̀lé ọba fún nàmú oyè ẹni kóòtù ya ọmọ suna ni ọmọ kí wítìr ni ala ya aisha níbi bẹ́ẹ̀ ni aisha ina aina ya tuna mani bẹ́ẹ̀ ni àwọn ojú méjì sùn wọ́la tana mu kalbi ọkàmí sùn ó di yẹwa wallahu ta'ala alam ìtàrí àlàyé nípa tàràwì ni ààbò sí kìtàbù fún ìlú lẹ́tọ̀ kọ́dọ̀rọ̀ nígbà fi yí wọ́lọ́ba ilé ìrìn suna níbi sálẹ́m àti ẹ̀ka máa ṣe oníbèrè wa bèrè bá ah, àwọn tó máa kí mẹ́wàá ń kọ́ àwọn tó máa kí fíntì ń kọ́ kébìlì àníkèrè bèrè àrè bẹ́ẹ̀ yọ̀ ǹdà bẹ́ẹ̀ àwọn tó máa kí méjì méjì ń kọ́ kébìlì àníkèrè bèrè àrè kí a máa mẹ́rin obìnrin àlẹ́bí yọ̀ ǹdà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ̀ ànú àdéhùn pé sùlátì lẹ́yìn masina masina nínú ooru méjì méjì obìnrin. فإذا خشي أحدكم الوتر حجر طبعا عندنا قال في أيوه يوتر سيدنا فان في أسئلة قولي ما كمجي مجي مجي مجي لو تؤني أسئلة صلاة الليل مثنى مثنى ريزي مبوعة ورورو مجي مجي فإذا خشي أحدكم الحجر كان بقى في يوم يو في يوم فبيوتر وفي وتر كنت له زي والله تعالى أعلم قولي نمج مجي والله تعالى أعلم نعم والسلام عليكم ورحمة الله وبركاته القري باب التراوي أبي أبو باب قصاب رمي تبقى تقول له اسمعي قال يقول آه كده اللي كده من لي اسمعي قولي أنا قبل لك وانقع علي كنت فينا شو

ọ̀sáàbùrún bẹ̀jẹ̀ olóòjì tó kàyẹ kú kí ó tẹ̀ ẹni kí ó tí mọ̀ lórí pẹ̀lú ìmáàmù yẹn ọ̀sáàbùrún bẹ̀ àwọn tó wọ́n lọ sí múra yẹn ìtọ́pọ̀lọpọ̀ máa ṣe nìyí ẹni kí tẹ̀rọ̀ráwì ìrálẹ̀ oye àwọn ìkàlọ́ lóru ìtú káájò dé ó di wà wọlá òtà àlàlà náà wọ́n á lókun sẹ́rà

èmi náà gba ọ̀rọ̀ yẹn wọlé kò ní ìgbọ́ jẹ̀rẹ̀ kí tó bá dé òun kọ́kọ̀ parí ẹ̀ ní kò jẹ́ ní ìdíkó kúrẹ́ méjì tó bá ní ní kúrẹ́ méjì kó wá àti ká ṣe bí wọ́n ti gbé kalẹ̀ fún wa ó di wa tí máa pé spíkà yẹn ni ó mú ìròyìn tó yẹn sí déédéé spíkà yẹn kan enhance ohun rẹ̀ kó gbà lọ sí àbí ẹ̀kọ́ ni èyí pé mú yẹn gbá pè é so kò bá bí a ń kí lọ nìyí nígbà àmú lọ sọ àwọn akọ́tì ẹnu wa ni ẹ̀ ṣéwù kó lè rí nìyẹn ẹbí wa kíláka kejì káké sẹ́tùlẹ̀ ìsàn lẹ́ka kejì káwá fẹ́ di ìparí ẹ̀ kí wọ́n múná lọ kí ẹ̀dùn wa fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù nǹkan ẹ̀pẹ́ tó wọ́n ti múná lọ yóò wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ rí wọ́n yẹ kí sáájú àwọn yóò tún kọ́ mọ́yìn lọ́wọ́ lẹ́yìn ó rí wa kò ní ìdíkọ̀ padà wọ́n mọ̀ nítorí yẹn náà kọ́ ìkọlá wọn mẹ ìgbà gbọrọ ọmọ òbí lọkọtà bìí wọn mọ ọkọtà kó bá wọn kírun yìí ó di sílẹ̀ mọ ọkọtà kó bá wọn kírun yìí ó di ọwọ́ alẹ́ wa rí wọn ó di wà bí ìmá kí ní lẹ́nu tó burú mbẹ̀ àmọ́ kí ẹ̀kọ́ pẹ̀lú ìmá mi ló ti dáa jù wallahu ta'ala alam náà wa alaikum salaam bẹ̀rẹ̀ wájú one o'clock àwọn kan pè ní wọn pè ní wájú two o'clock àwọn mìíràn wá wọn pè ní wọn pè ní ẹjọ́ tó ti dé. sábúrú mẹ sábà wà ní Buhari àtẹyìn nígbà bíi ti lẹ́mẹ̀ pẹ̀lú àwọn jama Albani ẹbí Salafiya tí wọ́n ní ìrẹ̀lẹ̀ kí rẹ̀ méjì lẹ́nu máa fi kànáà nù ní Buhari wà ń àwọn sàhábà tí wọ́n ti mẹ́ra tí wọ́n ti kírun wọ́n tún kúrò ní wọ́n tún kúrò. ó lè ẹgbẹ́ ọ̀gbẹ́ àwọn aníjà àwọn jẹ́ kírun àbí ẹ̀kọ́ mi ó ti máa jọ di kírun kíláàsì wọn náà ti kọ́ màkà àwọn tún kúrò mí wọ́n tún kúrò. ó lè Buhari aka ó di eyín mo lè sàlàyé láyé ńbẹ mo ti rí nìyí ọkọ̀ sábúrú ńbẹ gbólóyè ọ̀pọ̀lọpọ̀ nìyá ẹ̀jẹ̀ ni máa fi nìyí irú èdè lẹ́tọ̀ kàdúnà tó kìrì fẹ́ dálẹ̀ ìlà ọ̀fẹ́ láàfáàmá wọ́n wà fún ìsìsì lórí ẹ̀wọ̀n láàwù tààrà alẹ̀ wọ́n sì máa yọ mí ni irú àwọn àjókòbá ẹ̀ gbá mọ́mọ́ náà yọ mí ni pé mi fún àlọ́ wọ́n sì ti lójọ tọ́ọ̀zì lọ tọ́ọ̀zì yẹn ẹ̀mọ́ wa lásìkò ìta ọ̀wọ́ wà ní tíwìzì àbí títí ló pàṣẹ mi ti yẹn lọ tíwìzì ẹ̀mọ́ wa lásìkò ìta wà lábùjá ìrọ̀mọ́ wa ní kí á wà lọ wà lọ wà lọ wà fún ọ wà múmú kíní wa wà ní gbọngàn wà bùdó náà yẹn rẹ ni wà ní wọn fẹ́ kọ́ mọ́lá sí àwọn tó ń tọ̀rí kọ̀ ní púbì kò sí máa ti ń tọ̀rí kọ̀ lọ́tọ̀ máa ti alùsùn náà lọ́tọ̀ gbogbo ọjọ́ ni máa ti táwọn ní alùsùn náà bá kírun wọn tálágò kan àwọn tó ń tẹ̀lé náà ti wọn ra gòmí jẹ́ lẹ́kọ̀ọ́ disturb wọn kọ́sì wá wọ̀ kọ́kọ́ lọ nobody will disturb them àmọ́ èyí tó bẹ́ẹ̀ sí ìdí ẹ̀kọ́ fẹ́ divide àwọn ọmọ mss ni nínú mss àwọn alùsùn náà ní ń kọ́ńtì rẹ̀ lónìí ọmọ wa làmírù wọn fúlàní ọmọ ẹ̀ sẹ́fọ̀t sẹ́fọ̀t ọ̀fẹ́gbà ọwọ́ tí wọ́n lò sí ẹ̀ka àwọn imams káwọn sọ̀rọ̀ ní ọgbọ́n náà sáré nìgbà wọn àmì mẹ́ta kọ̀ọ̀rọ̀ máa mi sọ pé mi máa fọ́ tí wọ́n ti mú bọ̀ tó tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìwọ́n mọ̀ nǹkan ẹ̀kọ́ sí ọ̀là ọ̀fẹ́ kí n ta kọ̀ọ̀rọ̀ ní ti jalawa ni wọn a ní ẹ̀rẹ̀ jalawa ni wọn jalawa ni wọn alọ́bẹ̀ kí wọn àgò kan adírẹ́tọ̀ kan gbà kan ẹ pé à ń tọ̀rí kàyà ayé ẹ̀kọ́ ni kíríkà Yusuf kíríkà ọmọ méjì kan máa kírun tiẹ̀ ni ẹ ẹ dábí lónìí àbùkà yìí sọ yìí kọ́ mọ́ mi lọ yìí rẹ́tọ̀ kan àmẹ́ gbà kan bí tí èyí ẹ pé wánù ayọ̀yà lórí àfíìsì ẹlẹ́yà àfíìsì ọ̀rẹ́ ti bí lónìí ìmáàmù pólígbà ẹ̀ wánù kò rà ń kí wọn kìkìrì wá kírun jẹ wọ́n ti tó kù fèsì parẹ̀ pẹ̀lú àwọn jẹ̀mọ́ àwọn jẹ̀kírun ó di wa eléyìí dàbà àmọ́ ní ìjọba pé máa fi hù tàwọn tẹ̀ ní kìlọ̀ nìrọ̀ tó máa sọ pé máa fi tàwọn ṣe yàrá bẹ́ẹ̀ lọ náà nù ó di wa ó di rí nìyẹn tó bá ń ṣe ìláburú mbẹ̀ kó mọ̀ jẹ́ kó jíjà táwọn ní ìdára kókèrò àgùkàn kó méjì ni wọ́n kókèrò kókèrò ilé wallahu ta'ala alam ẹ̀yìn náà ìmá kírun gbàmí gan ní aago kan lára Salaudeen ọlọ́kùnrin àti dáadáa fún òun ló ń gbàdá mọ́ àwọn akọ́lá kílọ̀ ní ara ọ̀ ẹ̀sùn ti gbé gbàmí ìlàgbò kan sùgbọ́n òsìtò irú àsìkò yìí nìsín àwọn tí wọ́n ń tẹ̀lé ní kọ́tà tìgbà kọ́tà tìgbà kọ́ọ̀tù ẹ̀báwọn owó báwọn jẹ́ tásìkò tó wọlé àwọn ilé ìsìnkú ní kọ́tà lómìnísù ní òní 29 ní òní 29 àbí ọdún yíwa akọ́kọ́ tó kí ní ìmúlẹ̀ ẹ̀kẹ́ àwọn ọmọ ọ̀pẹ́ ó di ẹgbẹ́ wọ́n sọ bí wà ní gànìgàn ní ara ó ti àwọn ọmọ kíláàbí àmìlú bẹ́ẹ̀ tí ọba mọ̀ sí ti kò sábúrú mbẹ̀ ọmọ ní ìsìn ayé ti advance àwọn ansìkì wọn yìí takọlọ́wọ́ yìí àsìkò mọ́ tó bá yóò pẹ̀rọ ìsìnlá kan ayé ẹ̀kọ́ ni ó ti wáyé àmà wá lò mọ́ tó ti wáyé àmà wá lò ó di wa kí ni pé ẹni tí wàá mà tó bá sí kò sábúrú mbẹ̀ ayé àmì ìsìnlá rọ̀ máa sí kò tó bá sí tẹ́ẹ̀ ló bá ní ìdẹ̀rẹ̀hámùkànlọ́ ẹ̀rẹ̀ bá ti báyìí àríkí ló dé jẹ́ ìpàgbà ilẹ̀ lẹ́ndí ìbá sí àti àrámi kí kí fi wòwò wòwò wà ó ní ẹmẹ́wò yóò kú ìdákọ̀ èyí ẹ̀sẹ̀ fún agbóyè bá sí àti yẹ́rẹ̀ mọ́kànlá èyí ẹ̀dẹ̀ sí mọ́lẹ̀ àríbí wa ní ẹ̀sẹ̀ orí ìrùn táǹkì àìsọ̀rọ̀ lórí ẹ̀ àìsọ̀rọ̀ lórí ẹ̀ bitasbi tahmid àti tasbir ẹ̀yìn tẹ̀yìn sí tí ìpàkọ́ tẹ̀ àtìgbà subhanallah alábàtì subhanallah alábàtì àwọn ni máa ṣe tẹ́lẹ̀ ní àrẹ́bí ògbó mi ọmọ àdúrà ọmọ nìkan bá mi jà ìfara yìí fún mi ni ó di wa àrẹ́bí òní arákùnrin yẹn tún yẹn padà pẹ̀lú gbogbo mi sí ti ìdímọ̀ fún kíni àìmọ́ ni ọjọ́ bá kí òun gbà kan ní kọ́tà tó wà nǹkan tí wàá àti ìdí gbogbo òdìdí àwọn ó di wà wallahu ta'ala alam. yóò wọ́n bá kọ́ lẹ́mẹ̀ kẹ́tù kọ́ lẹ́mẹ̀ fún ara ni wọ́n bá kọ́ lẹ́mẹ̀ fún ara ni in fact àwọn tó máa yẹ ńlẹ̀ yorùbá wọn jẹta jẹta jẹta ìgbàna ànáni jẹta friday síbi wà lọ́wọ́ sí ti sàkà sí àwọn ọmọ àgbọ̀njúkú bẹ́ẹ̀ olókùnrin láti bàdà lọ́sùnbà wọ́n ní àwọn mọ́nítọ̀ oṣù yìí pé àgbẹ̀ka yẹn wọ́n sọ pé àwọn òòrí láàárọ̀ jẹ àná àwọn òṣèré láàárọ̀ òní wọ́n yàn ní òní twenty seven àmì ìgbìta yẹn.